أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń fi ọpẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nàbì ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lẹ́wọ̀n ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá sàánú ẹ̀yọ́ àpòlá àtàlẹ̀ kìámù ọlá Qur'anul Karim òní tó ń jẹ́ òru oṣù Ramadan 1446 lẹ́yìn náà Muhammad sallallahu alaihi wa sallam an bá jẹ́ kó tafsir wa lọ ní markaz wa markaz Umar bin al-Khattab al-Islami kaduna sura ta ń bẹ̀rẹ̀ lálẹ́ iná ní sọ́tò rad sotu tó sọ̀kalẹ̀ wa Muhammad sallallahu alaihi a ti kọ́ síwájú ọ̀pọ̀lọpọ̀ súra mọ́kà ọ̀rọ̀ nípa àkídà ní sọ fún wa osoro òṣòro dé nípa ìgbàgbọ́ káfọ̀kan sí kọ́lọ̀ fún wa nígbàgbọ́ tó ti ọlọ́run bẹ̀rẹ̀ sùúrà náà pẹ̀lú àwọn òrùkù mùkọ̀tà wípé bisimilahi rahman rahim alif lam mim ra náà. subhanahu wa ta'ala ń fi agbára rẹ̀ hàn wá nínú àwọn àyà alákùnrin yìí ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn aráfi jàhíyà náà ni pé alif lam mim ra ìtàwọn afáà súnmọ́ ni pé ọlọ́run lọ́mọ tó gbàlérò pẹ̀lú àwọn àyà wọ̀nyí àwọn àyà wọ̀nyí àbáwọn aráfi wọ̀nyí ọdẹ wà nù mùjìzátì Qur'an ìpè yẹn ní lárúbáwá tẹ̀ ní ẹ̀ àwọn òrófò ìjàhíyà yìí tí a máa fi fàṣáà yìí ni wọ́n fi wọ̀rọ̀ yìí kí ti fi mọ́ wa tilka ayatul kitab òun náà nìyẹn o àwọn àyà tíra náà walladhi unzila ilayka àti pé fún ẹ wọ ọlọ́wọ́ rẹ̀ ọba òdodo ni tó ní òdodo ولكن أكثر الناس لا يؤمنون àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì méjì ń bá wọn ò bá gbọ́ mo máa ń sọ àwọn nǹkan fún wa pé ẹni tó wà bẹ́ẹ̀ fi mọ̀nà ní mọ̀nà ọlọ́run ọba ń bẹ̀ láti ṣe kóró bánà bá dá ìlú àdá ìtànà wàhábì lánà mi ladún kàrá torí àwọn facts and figures tọ́lọ̀ ní kọ́ máa ṣẹlẹ̀ láyé tí wà yìí láyé pé technology ti dé advance kùránì wọn sọ̀rọ̀ ní one thousand four hundred and forty six years ago wọ́n yẹ pé sáyẹ́nsì àsìkò tí wà yìí wọ́n ń jẹ́rìí sí èmi máa ń sọ̀rọ̀ nípa pé bí o tiẹ̀ sí mi inú sọ́dọ̀ mọ̀rọ̀sálàtì lọ́ni alámnàkùlùkùn min máa ìmáì làbí fàjà àlùná òfin kọ́rọ̀rì màkì ìlà kọ́dọ̀rì màlúùm fàkàdàbìnà fani malkọ́dọ̀rù. àyà yìí ó tó fún gbogbo ẹ̀ tó bá ti sáyẹ̀nsì kó ló bá dàgbà tó kọ́ gba islam pé a ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ yìí wọ́n ènìyàn ọlọ́run ní sábà kọ́ra tẹ̀dá yìí ọlọ́run ní sábà kọ́ra alámnàkùlùkùn min máa ìmáì sáà kọ́lá dá ibi láti bomi lọ́bọ́lọ́bọ́ kan omi tó lẹ fọjá àná òfin kọ́rọ̀ rìn mọ̀kìn àwa fi sí àyè kan tá a dáàbò bò inú àpòlù kẹyà ilà kọ́dọ̀ rìn màálùm fáwọn ọjọ́ kan àwọn nǹka kan tó ló ń kà tá a mọ̀ àbí sábà fún wa the first forty days tí bàbá àti ìyá súnmọ́ ara wọn ọlọ́run bá súnmọ́ àwọn ọmọ ìfọ̀rọ̀ yẹn lórí ìsánú mímọ́ àkólíkọ́. خلق من ماء دافق يخرج من بين صلب وترائب الله أكبر nígbà tí omi yẹn bá ń jáde láti dàbí bàbá tí wọ́n jáde bí ẹyin aya màmá àwọn afitáyè kan fún ọjọ́ tá a mọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí abdullahi bin mas'ud tó mú wá fún wa pé adásánà rasulullah sallallahu alayhi wa sallam wa huwa sadiqu almasdoko wọ́n sábà gbé the first forty days yóò wà ní àtọ̀ yẹn iṣẹ́ máa lọ lọ́wọ́ lórí ẹ̀ àtọ̀ ìbàdí bàbá àti ẹyin ìgbáyà màmá first first first forty days yóò wà látọ̀ yóò wá pé forty days déédéé yóò kó ní àtọ̀ yóò di kiri ẹ̀jẹ̀ iṣẹ́ máa túbọ̀ lọ lórí ẹ̀ tó bá di another forty days tí ń jẹ́ pé ń jẹ́ oṣù mẹ́rin déédéé. yóò wá di ẹran bá sí ìgbà yẹn lọ́wọ́ wa ní kí màláìka ò lè fẹ́mi sí ìgbà yẹn wọ́n ayọ̀ ojú yéèjì wọ́n yọ imú wọ́n yọ ètè wọ́n yọ ahọ́n wọ́n yọ etí wọ́n yọ ọpọlọ wọ́n yọ gbogbo ẹ̀fọ́ ẹ̀ta ọlọ́run ní fọkàdọ́rù náà fani ìmọ̀lẹ̀ ọlọ́run ní àwọn akóṣètò yẹn ọwọ́ kan ní gbogbo kankan imú kan ní lòkè lọ́ọ̀lẹ̀ gbogbo àwọn akóṣètò tuntun fún ọlọ́ọ̀bà tabarakallahu ahsanul khaliqin ẹ wá wo ọ̀rọ̀ tálíbì tí wàá sọ ní one thousand four hundred and forty six years ago gbogbo àwọn ultrasound àwọn x-ray machines yóò sì láyé o wò tí discover wọn o wò tí invent wọn o wọn á di wọn jẹ́rìí sí kọ́ wá sọ pé àhà ntánibí pè ní forty days yẹn o thirty days ni ntánibí pè ní forty days yẹn o twenty days forty days tó pé lẹ́yìn gbogbo nǹkan yẹn ń ṣèjì sí ibi tó yẹ kó ṣèjì ṣé kò tó kọ́ gba islam kò tó kọ́ gba islam ọlọ́run àmọ̀dúkọ́lá ọ̀tún fún amọ̀nà islam. الله الذي رفع السماوات بغير أمر ترونها ọlọ́run ọba tẹ́pẹ́ òun lọ dá wọn sẹ́mà tó gbé sókè láì sí pé òpó kẹta ẹ̀rí mi tó gbé dúró ẹ̀wọ̀n sẹ́mà bó ti fẹ́ lọ. gbogbo wa lọ yàrá tẹ́ pé kò sí òpó kẹta ẹ̀rí tó gbé dúró ثم استوى على العرش ọlọ́wọ́ bá búwà sórí àlà àràṣì ẹ̀ وسخر الشمس والقمر ọwọ́ àrò òun àti òṣùpá wọn ṣe fún yín òun ṣe tiẹ̀ òṣùpá náà ṣe tiẹ̀ kullu yajri ila ajalin musamma òun kálukú wọn move ní àsìkò tá a pa fún un àsìkò tí wọ́n wọ̀ọ̀rùn wọn lónìí yọ̀rọ̀ lé wọ̀ àsìkò tí wọ́n wọ́n lónìí yọ̀rọ̀ lé wọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni anabi muhammad obìnrin ọ̀sẹ̀ ní Abu Dharr Gifari radiyallahu anhu Jundub bin Julada ó ní Abu Dharr òrùn tí nàbẹ̀ wọ̀ yẹn bó ní lọ́nà Abu Dharr ní a Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjú yẹn kẹlẹ́ ojú lọ onímìdí lọ yẹn yóò lè sojú lábẹ́ lára sí ọlọ́ọ̀la ọlọ́run wa ní a a ìwọ oòrùn àsìkò tí ì tó o ò tí ì pàṣẹ rẹ bó ṣe ń wọ fáwọn wọ kàn yìí mo yọ sáwọn kan ṣùgbọ́n òrùn sí wọn lọ́dọ̀ tó wà léèdì òrùn wọ oyún yọ sí àwọn kan kò ju oró títí ìjọ kan lọ́dọ̀ pé ọlọ́run ìwà sọ pé ìwọ òrùn padà sí tó ti wọ̀ tó ti gbọ̀ wá òrùn wa yọ ti wọ̀ àkíyàmà tó ní tòló ìṣàmùsùn ní magrebiya nígbà tó ń bá yọ níbi títí wọ̀ ó di àwọn tí ó bá láyé àwọn ẹni ibi ni ọmọ yá mi ní Islam ọlọ́run ní òun ló ti bẹ́ẹ̀ wọ́n sàkàrà ṣàmùsà wal

ẹ pàdé ẹ òǹkálùkù sì gba rìsọ́ọ̀tì iṣẹ́ rẹ̀ olùbàdà yín lójú kẹwàá ṣe dáadáa ó di olùbàdà yín lójú kẹwàá ṣe dáadáa ọlọ́wọ́ bá musa fọ̀rọ̀ yìí wá tí máa ń ka sóra ìmọ̀mọ́ òkú sọ́tò ráàd ọba pé gbogbo èdè ọ̀pọ̀lọpọ̀ èdè náà nílò ráàd yìí ó di yorùbá ń lo àrá ráàd náà ni àwọn alárúbá ń lo ráàd àwọn haúsá lu aráàdù àwọn fúlàní náà lu aráàdù mo sọ̀rọ̀ fúlàní kan fún yín rí mọ́bìnú àfa ọ̀gẹ́ mọ́bìnú àlíyù mọ́bìnú fúlàní lọ́wọ́ pé àwọn olùdámọ́ lọ́nà mọ́ táwọn olùdámọ́ lọ́nà wọ́n á ní gbọ́ngàlùkù máa kó wà pọ̀ ìdájì wọ́n dẹ̀ tó kó màálù bọ̀ ni ọ̀kan nú wọn ọwọ́ ìlú wà nígbà wọn tí àjọ tí wọ́n ń wo àwọn wọn wọ́n ti fẹ́ kaba ọkàn hàn ó bá wọnú gbó lọ nígbà tó mọ̀ nípa gbó àwọn tó ń lé wọn ọba ọba gọ́tà ní koríko kan àwọn olè yẹn wọ́n wá wà tì ọmọ pé wọ́n tòsí àná lọ́wọ́ fúlàní mà tó mọ̀ nípa gbó ó ti gọ́tà àwọn àárín ewé ẹnìkan wọ́n wá wá wọn rí ọ̀kan ní ara ọ̀ síbẹ̀ tẹ́gbọ́ wà láàrin yìí owó owó yóò jáde ní dan fulani ọ̀dàkẹ́ dan fulani ọ̀dàkẹ́ wọ́n tó lọ́kọ̀ọ́ dan fulani ọba dáhùn ó ní aráàdù aráàdù náà lọ́nà ìjọra aráàdù kó ká kíra lè tó dúró bọ́dá àmsà wa ó lóun fi arábúra tó bá kéde tó bá kéde ìgbà lọ tí kò tí wàá dá báwọn báwọn ti báwọn ti bá mi kì í mọ́lẹ̀ fún ìgbà owó ẹ̀rọ àwọn yẹn ara náà na fúlàní ara náà na wọn náà pé ara yorùbá náà pè ní ara wọn náà lára wọn pè ní ara dùnú ó di àmọ́ mùsùlùmí dáadáa ọ̀gbọ̀rọ̀ fi nǹkan mi bòrò àfọlọ́ àgbọ̀rọ̀ fi ara bòrò rímìn hanafa bi gẹ́rì láàyè fọ́kàdà àṣíraka ẹjú bá búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀bá Ọbàtálá ni o Ògún ni o ajé ni o ilẹ̀ tó wà ni o tó àdúrà òṣèlú pẹ̀lú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ṣọ̀rọ̀ tẹ̀bọ̀ ọlọ́wà ni kí ni.

sọ fún wa pé àyà wọ̀nyí àbí súra yìí màkíyà ni ọlọ́run wọn sára nípa àwọn rububiyya rẹ̀ àwọn ẹ̀dẹ́ àwọn agbára ẹ̀ fún wa lọ́wọ́ wọn lẹ́bi mọ́jọ́lá àrùn ọlọ́run bá náà lọ tẹ ilẹ̀ fún ilẹ̀ náà lọ tẹ fún yìí nìmọ̀ ọlọ́run ọjà aláfi ara wá sí a ọlọ́run wa máa wọn òkè ọ́fíìsì kàtórí àwọn òkè ńláńlá ọ́fíìsì kàtórí ilẹ̀ náà wà á ilẹ̀ yẹn wà wà láti báyìí ọlọ́run tó wá mú àwọn odò tó tún sàn bẹ́ẹ̀

wọ́n fi àwọn ìkàsíbẹ̀ wọ anahar àtàwọn odò òfin ẹ̀kùn kólú ní samara àti ọlọ́run tó wá mọ́ àwọn oríṣiríṣi èso gbogbo èso lọ́lọ́run jáde ń bẹ̀ ọjà ara fi àzàwòdẹ́yìn ní ìsinẹ́yìn ó wá ní lákọ lábo ọmọ ènìyàn ó sì wá lábo àwọn àjàmú sí wọn lákọ lábo àwọn ẹranko ọlọ́run sí wọn lákọ lábo mọ̀yábí ní Islam tọ́lọ́ bá dáwọ́ ọmọ ènìyàn tó bá ní abo chimpanzee ọ̀bọ̀tọ́jọ́ mi nìyẹn kí ẹ ti rọlọ́wọ́ bá nígbà bẹ́ẹ̀ súnmọ́ tó bá yarí fún ọ tó bá gbọ́ olú ẹ̀ dáná àmọ́ náà wàá da obìnrin àyà ti ànàkálàkálà kò mìíràn àmọ́tòsí kò mìíràn àzùwá àjà ẹ̀yàn bíi tiẹ̀ náà dà fún wa ọmọ ènìyàn bíi tiwa náà ni ọlọ́run náà ń dá gbogbo nǹkan já àlàfi àzẹ̀wòjẹ́ ìnìsílẹ̀ ọwọ́ àti gbogbo nǹkan lákọlábọ̀ tó bára mu yóò ṣe lẹ́yìn lẹ́yìn náà fi ọ̀sán borí òru ọ̀sán tó máa fọ̀sán sùmọ́lẹ̀ fún òru إن في ذلك لآيات لقوم يتفكرون إليه تنامي خمس وما رمو توهو يبلو لنا ثم كناينا متاع والي عليه أما كوا لا أرو أما كوا لا وما إلى ذلك ومن فهمت ما رمو وفي العرض قطع الدورات أولا كيكي أولا جاراما إلا يجي لها تتلو إلا يجي لها جولد إلا يجي لها كتع بقوا wọ́n gbàjọ ọ̀jẹ̀ náà ti ní ànáàbì àtàwọn èso tó dá láti ní inab àwọn grapes wọ́zẹ́rọ̀ ọ̀nà àtàwọn nǹkan ọ̀gbìn wọn na khil àtàwọn dẹ́bìnù sinuwaanu tó jẹra wọn ọ̀gẹ́rẹ̀ sinuwaanu àti jẹ yusuf kọ́ bí mẹ́ ilẹ̀ kanáà ni irú òjò kanáà ni rọ̀ọ̀sì yìí sì máa mórí sí ibi kíkà yìí ilé yóò dùn apò ọ̀sán gbà yóò kóró ọlọ́wọ́ bá sọ̀rọ̀ bí mẹ́ ìwà ìdìbò ìfẹ́dìlú bá àdó ọ̀hà aláàbà ọlọ́run ní àwọn pẹ̀lú ìṣojú mọ̀jáde rẹ̀ yóò dùdù lọ àgbàlúmọ̀ kẹ́lẹ́ rẹ̀ yóò lé dùdù lé lọ ọmọ ìrà báàlì fìrì ọkùnrin bí jíjẹ wọn iná fìrì dáàrí kala ayé àti ilẹ̀ kọ́mí ya kìlò ilé ìtò ní àmì fáwọn tó bá nílẹ̀ àká ìpẹ́ a kí ló dé ọlọ́ọ̀bá máa kó sẹ́ sùnìhánà yóò di káwọn jura wọn lọ kí ṣe ti báàrí irú ògùn mọ̀ sọ nísì mángò tí wọn ó tẹ̀ fún wọn mángò tí oríṣiríṣi wọ́n máa ti ìbàdàn wọ́n máa ìdọ́rin wọ́n máa ní kó mọ́ngò fún ọ̀sán mi torí ó yàtọ̀ ilẹ̀ wa yẹ ti àwọn yìí àmọ́ mọ́ngò tiwa special ni ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ kọ́ aṣọ ọlọ́mọ àjẹ́ nà wọ́n ń tà àjẹ́ náà ọlọ́run ọba sùlẹ̀ hàn náà wà. wọ́n ti ń bá àjẹ́ ìbá àjẹ́ subhanahu wa ta'ala wọ́n ń fọ́ ànábì muhammad sallam ní sòrò tàbí ní sèmẹ̀ pé àlàyé èèyàn ju ọ̀yẹ́ káàtó gbígbà wọn ni wọ́n ń tà àjẹ́ tó bá ń sèmà pé àwọn yìí ò gbọ́dọ̀ bá gbọ́ fa ajabu qawluhum nti o se le mo ni gbolo wọn tó mo so báyìí pé aida kunna turaban se ngba ta ba ti kuta ti jera ta ti di epe inna la fi khalqin jadid ṣé ń gbà ó ti wá ju àdìdè bí ẹ̀dà tuntun míì ọ̀làyẹ̀kà lẹ́bí iná káfọ́rọ́ obì rabbihim àwọn yìí làwọn tó yà kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n bá tó dá wọn tó ní wọn ti tọ́jú wọn ọ̀làyẹ̀kà àgàlárò fi àánáàkìm àwọn àwọn láàfi àjàgà láti kọ́ wọn lọ́rùn lọ́wọ́ àlùkẹ́ àmọ́ fi wọ́n wọn lọ́nu náà ọ̀làyẹ̀kà àṣàbù náà ọmọ èèyàn ń sè mọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ tó di òdìdí ní tó bá ti jẹ́ra ọlọ́run ní fàlẹ́ yẹn zoro ìsìlámù ilẹ̀ àtọ́ àmì anna sọ́bàbìnà máa àsọ́bà mo ṣe ṣàkànnà àlùdà ṣọ́kà bí fa àmbàtìnà fìyà àbà wa ina bá ní wọ́kọ́ gbà bí òde ìtúnà wọ̀ náà kàná ọlọ́run ní kúkìlà ní ìsìlámù máa àkọ́ kí lọ́kọ̀ lóye tó ń ṣe ìmẹ́jì nípa dídé ọmọ owó ń jẹ́ dáhùn jẹ́ ìwọ Musu, mú iṣu lọ́ọ̀kọ̀ ìbè ọ wà mú iṣu òtí jẹ̀dùgún ń bẹ̀ òtí gúnyán ń bẹ̀ òtí dàtáró ń bẹ̀ ọ wà mú kékeré kan ní oṣù yẹn ọ wà rí mọ́lẹ̀ nílẹ̀ lẹ́yìn àwọn àsìkò díẹ̀ ọ wà lọ ó tó wá bá iṣu tó tóbi ju ètò kọ́kọ́ bá ń bẹ̀rẹ̀ Yorùbá gan tí Islam ò tí wọ̀ àwọn náà mọ̀ pé wàhálà ń tàgbẹ̀ Ọlọ́run jẹ́ kí n so ta lóko àlú ẹ̀kọ́ lò ọlọ́run wa ní òun ó ju ọlẹ́bi bí ọmọ ń ṣe méjì ọmọ ń ṣe méjì ọlọ́run ọba subhanahu wa ọlọ́run wa ń tà àjàb tó bá ṣe méjì tó bá ṣe èèmọ̀ fàájàbù qawluhum tí wọ́n sọ lé mọ́lẹ́ ní gbólú àwọn kẹfẹ́rí wọ̀nyẹn àìlà kunna turaban kí náà bá ti di yẹpẹ nù yẹpẹ nù lẹ̀ àìnà lafi khalqin jadid tí wọ́n àtúwádùn àdìdì lẹ́ẹ̀ka tuntun àwọn náà ni àwọn tó yà kẹfẹ́ rí pẹ̀lú ọlọ́run bá wọn àwọn ọ̀dáyẹ̀kẹ́ àgbéláàlú fi àníàkìn àwọn láàfi àdàgà kọ́ wọn lọ́rùn àwọn ọ̀dáyẹ̀kẹ́ asuhabu náà àwọn náà ni èrò náà ń fi àkàlẹ́dọ́n wọ́n mọ̀ wá ń bẹ̀ lọ́gbẹ́ wọn wọ́n ṣe àdìlónàkà ṣẹ́yà wọ́n mọ̀ bẹ̀rẹ̀ wọ́n mọ̀ pariwo pé káàkiri alikama náà fẹ́ẹ̀ tó bí abúlé tálẹ́bí sí wáàzì tálẹ́bí sí wáàzì torí wáàzì yẹn wọ̀ láà ọwá lè gbò kìkẹ́ lọ tí wọ́n dá wọn pé aláhùnmá nǹkan àádọ́ àkùnmí ní ìdí fọ́mtẹ́rọ àlẹ́yìn o n ti oní Allahumma in kana hadha haqqun min indik wọ́n dá pé kùrán tàbí sọ́kọ̀bà yóò dúdú ní samtira aléhì aléhì èmi sọ kó mọ̀ pọ̀ rọ òjò lé àwọn lórí òkúta hijara min as-sama òkúta sẹ́mà òun ló pé àwọn mi ló pé àwọn ni kó máa bá ọlọ́wọ́ márùndùn wà márùndùn náà fún wa ọlọ́wọ́ adálùkọ́ máa kán láwùrí àgbébà hum wa anta fihim ومن كان لا معذبهم وهم يستغفرون ọlọ́run ní fi àjẹ wọn níwọ̀n ìgbà tí wọ́n máa ń bẹ láàyè wọn tabarọ́ òjò kúta lé wọn lórí yóò àfẹ́tì wọn náà ààrẹ ní fi àjẹ wọn tó pé àwọn míì ò padà túbá ní wọn ara àwọn tí wọ́n irú àwọn Abu Sufyan ó padà túbá irú àwọn Muawiya ọmọ rẹ̀ ó padà kú túbá ọlọ́run jáwa náà lè túbá ọlọ́run wa ní ẹ̀sán ìdílé kábí sẹ́yà kábílẹ̀ àtẹnà òun ni máa bí kàkàtí ìdọ̀gbà aláwọ̀mọ̀ nǹkan náà hádà àkùnmí fọ́ṣírà kan sọ́dọ̀rà ní ọlọ́run rọ̀ wá lọ́kàn kálí ìbà tẹ̀lé nítorí ẹ̀kọ́ wíwọ́ wá ní kọ́lọ́run rọ̀ jùkúta lé àwọn lórí ọlọ́run sì rọ̀ jùkúta lé lórí lóṣọ torí kọ̀ pẹ́ kò kò jìnnà rẹ̀ wọ́n lọ sọ́dún kó bádàr wọ́n sọ fún wa wọ́n lọ sọ́dún kó bádàr ọlọ́run rọ̀ jùkúta lé àbújá lórí nígbà pé okùnkùn yẹn pẹ̀rẹ̀ lójú ogun wọ́n lójú ogun yẹn sẹ́dá abrahamu bin Awf radiyallahu anhu wọ́n gbàdá àwọn wà lójú ogun tí wọ́n tó àwọn ẹ̀dá yìí òun wá wà kóòtù òun ọmọ yìí kiri kaba àlàkóòtù òun wà kóòtù òun ọmọ yìí kiri kaba àlàkóòtù òun wá rò pé ibi tó ń dúró sí yìí ó léwu tí àtàkì bá ń bọ̀ wá kò sọ́nà kò sẹ́ni lẹ̀ táwọn jọ àtàkì táwọn jọ dìfẹ́ǹdì ọ̀tá ti ń bọ̀ wá ọmọ yìí kiri lọ́wọ́ àlàkóòtù àwọn ansar àwọn ramadina ọmọ yìí kiri lọ́wọ́ àlàkóòtù àlàáfíà náà àwọn ará Madina ni ìròyìn lọ́wọ́ bí ní ru ìròyìn lọ́wọ́ lọ́mọ kọ́ bá fọ́ gbà pé ọ̀nkú ẹ̀yin ará Maka ẹlẹ́kùnta níbi Àbújá rẹ̀ ó bá gbà á ah, kí lọ́kọ̀ gbọ́ Àbújá rẹ̀ kí làwọn kìnìún wí wọ́n ní àgbọ̀ ah, pé pàtẹ́ wà Maka Àbújá rẹ̀ ni màá hàn níbi lè mọ̀ ṣé wàá rí mi yìí ìtumọ̀ bá wàá sọ́jú ogun yìí inú kí n pa Àbújá rẹ̀ kọ́ pa sẹ́dá abrahamu náà àwọn olóòtú wọ́n máa wò pé ìwọ ọmọ yìí kí ló wí ó ní bàbá ọmọ kejì náà ni àǹkú níta bá wà nìyẹn o àti ní ọtọ ọmọ ìyá mi níta bá wà pé àbójá ìyá fè nítorí agbọ́pọ̀ òní máa ń hàn níbi sọ ń wà ara lẹ́bi àbèdè ní àlẹ́bẹ̀ máa kí lọ́ba yóò mọ́lẹ̀ lórí o oríṣiríṣi ìgbà afẹ́ ẹ̀pá ni ìgbà yẹn lọ́kàn sí ní abdulhamid bin abu àwọn ọmọdé mo fojú di àwọn sẹ́rẹ́ tí lọ sí bọ̀ kọ̀mọ́ndà àwọn kẹfìrí jọ́nà lọ sí bẹ̀rẹ̀ báyìí lẹ́yìn báyìí àwọn yéé àbújá kò wọ́n jẹ̀yẹ̀ gan ìlú òun wá àwọn ni ọ̀kan nínú wọn kà fi ọkọ rẹ̀ gún ẹṣin àbújá ní ẹsẹ̀ rẹ̀ ẹṣin wọlú ẹ̀ báyìí àbújá ní lọ́rẹ̀ báyìí kejì kà fi ìdá rẹ̀ gé lórí mi ṣé na abdulhamid bin abdul alẹ́gbẹ̀ẹ́ wọn mo ti dórí ẹ̀dá mi èyí tó dùn àwọn kẹfìrí jù nìyí ikú yẹpẹrẹ ni àbújá ló kú ọlọ́run rọ́jò ìnáni lórí la ilaha illa ah wọ́n ti ẹ̀ pa àbújá lójú ogun ọ̀yẹ́ pé jagunjagun ńlá bíi sẹ́yìn náà amúdá kàkàfẹ́ pa wọ́n yí kó àwọn ọmọ Mọ̀dínà àmọ́ wẹ́rẹ́ ìwé ni wọ́n pa Àbújá ó di ọlọ́mọ bìnú sí wa sábà fẹ́ bìnú ọlọ́ọ̀bà ìgbà Islam títí máa tẹ̀lé súnà níbi ìsẹ̀lẹ̀ eléyìí náà ló fi jèrè ẹ̀ tàbí kíyàmà ọlọ́ọ̀bà à ń bẹ̀rẹ̀ ọlọ́run kàdàkàlà ní kọ̀bùlé musalat àwọn àti ìlọ́wájú wọn láwọn tó jọra wọn báwọn báwọn báwọn wà ìnara bákàlà zo makfirati lè ní àti aláhùdà pẹ̀lú àbùsọ̀ mi yìnyín láti bá túbà túbà ọlọ́ọ̀gbà túbà rẹ̀ mọ́tàgbà túbà wà lọ́ba wọ́n iná rà bákàlà ṣẹ̀dídó ikọ̀ ọbẹ̀ tí ìbá wa túbà ìyẹn ọlọ́ọ̀bá léwu iná bá ṣẹṣẹ rà bíkà rà ṣẹ̀dí ìgbàmọ̀ ọlọ́ọ̀bá ọlọ́mọ bàbá mọ́ o ètè túbà ní ètè túbà ní ètè nínú Ramadan la yìí àti ìmọ̀ báyà mẹ́wàá àkọ́kọ́ yà ọlọ́ọ̀bá mọ́tà àfúrẹ́sẹ̀ wájú wa ọlọ́ọ̀bá ní inna rabbaka ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala rashadidu li iqabe ìgbàmù rẹ ìyá rẹ ní kókó ọlọ́ọ̀bá mọ́ àjẹwà sànù wa ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá nìkan. wọ́n yọ súra màkìyà yìí inú nípa rògbòbí ọlọ́ọ̀bà ni wọ́n yẹ kúrò lọ́dún náà kẹfẹ̀rù àwọn ụmụ wọn máa sọ báyìí pé lawla unzila alayhi aya min rabbih kí ló dé tó ọlọ́ọ̀bà rẹ̀ fi àmì iṣẹ́ ìyanu hàn iṣẹ́ ìyanu wọn fẹ́ wọn níbi ọlọ́ọ̀bà ti Isa alayhi salatu ti anabi musa ọlà òkun pẹ̀lú ọ̀páwọ́ rẹ̀ sí méjì ó fi ọ̀páwọ́ rẹ̀ jẹ́kẹ́ omisẹ́lẹ̀ ara kìíní anabi ibrahim aleyhi bàbá àgbà lọ́hùn wọ́n sọ sínú ná iná òjò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ahmad anabi muhammad aya tó lọ́n fún the living miracle ọ̀nà ni quran ọ̀nà ni quran sọ́kùn jòjúmọ́ lámàrí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ń bẹ̀ wọ́n yẹ kúló lọ́bí náà kẹfà rẹ̀ àwọn kẹfìrí máa tó báyìí pé láwùlà unzila alayhi ayatun min rabbih kí ló dé tí wọ́n fi sọ àmì fún lọ́dọ̀dọ̀ ọlọ́ọ̀bà kó nà múṣẹ́ ìyànà wa innama anta munzir tí ẹni wọ́kọ́lọ́ múṣẹ́ ìyànà wa tí ẹni kó ṣe kìlọ̀kìlọ̀ kìlọ̀kìlọ̀ wọ́n lè kó lè kọ́ mi hàádẹ́ gbogbo orin kọ̀ọ̀kan láàrin tí mo tó wọn sójú ọ̀nà sí yóò mọ̀ tó wọn hàádí tí mo tó wọn sí Allahu ya'lamu ma ta'milu kullu unsa wọ́n ní gbogbo tí aboyún gbé sínú gbogbo obìnrin wá gbé sínú ọlọ́ni ọlọ́mọ àpárí Allahu akbar àwọn kan sọ pé ultrasound láwọn olùbí lọ ultrasound yẹn tóbìnrin bá lóyún oṣù méjì ọkùnrin ní abóbìnrin tí ultrasound lè dáhùn ni tó obìnrin bá ní omi oṣù kan tó bẹ̀rẹ̀ sí tutọ́ tó bẹ̀rẹ̀ sí níta nǹkan tí bí sọ̀rọ̀ ni ultrasound ló lè sọ pé obìnrin ní àmọ́ lọ́ọ̀ bá mọ̀. lẹ́yìn náà ultrasound wo ní ìsọ̀pọ̀ pé olórí rere àbí olórí ibu ni ultrasound ló sọ pé mẹkáníìkì ni àbí rìwáyà ni àbí ẹnjìníà ni àbí medical doctor ni ọlọ́run bá ń bá àbí ni gbogbo bá mi mọ̀ aláwọ̀ gbogbo aboyún aboyún ọmọ ènìyàn bá mọ̀ gbogbo tó wà nínú kálukú tó àpèlùkọ ẹ̀yà ọmọ tẹ̀síbẹ́rẹ́ àti títí ń ka sí yoko alẹ́ ya pé yóò kú lẹ́jẹ̀ yóò kú ní gbogbo ọlọ́wà mímọ́ níbi kó gbogbo nǹkan ọlọ́run inda omi mẹkìdáàr yóò subhanahu wa ta'ala alim al wa shahada tó hàn gbogbo ẹ̀mí ọlọ́ọ̀bá ni alkabir muftaal ọlọ́ọ̀bá tó tóbi jùlọ wọ́n tó ga jùlọ subhanahu wa ta'ala náà mú. سواء من أسر يغفر nípa agbára rẹ̀ náà nìbú bí ọlọ́ọ̀bá náà ni sawa'un minkum man asarra al-qawla wa man jahara biha ní ọ̀rọ̀ bákan lórí dọ̀wọ́ ẹni tí ń sọ̀rọ̀ jẹ́jẹ́ àfẹ́ntọ́ sọ sókè gbogbo ọlọ́ọ̀bá mi gbọ́ subhanahu wa ta'ala wa man huwa mustakhif bil-layl àbíjẹ́lá pàbálòrò gbogbo ọlọ́ọ̀bá rí وسالب بالنهار تفان بان بان وسان ولن لأ المؤكبات من بين يديه ولا بابو ló ní àwọn tí ń gbẹ̀yìn kálukú láàrin iwájú ọlọ́ọ̀bà sùhán iwájú ọlọ́ọ̀bà òmìnira kálukú àti lẹ́yìn tó náà ọlọ́ọ̀bà yà fúró náà sọ pé àwọn tó wọ́n wájú wọn lẹ́yìn wọ́n mójútó wọn yà fúró náà ní kólà min amrillah inna la yughayyiru ní àti tó bá tẹ́jì tó wà lára wọn wọ́n ìdá ara lọ́wọ́ omi kan omi so ara tó wà fẹ́ fìyà jẹ àwọn kan ọlọ́mọ fìyà jẹ wá o aláàmúradàlá ṣe lórí padà lórí pàṣẹ wọn kú kí àìmọ́ jẹ wá o ọmọ aláhùnmi dúró ní èmi lẹ́yìn ọlọ́wọ́ bá kò sí ẹnìkan tí ó jẹ́ olùfẹ̀yìntì fún wọn tí ó gbà wọn lẹ̀ ọlọ́wọ́ bá mú fìyà jẹ wá ọlọ́wọ́ bá ìṣesí kẹta òyìn bá ń ṣe ní ma fa tí ma ṣẹlẹ̀ sí wọn ẹ̀rí ń lóni tí àwọn kàtà parapọ̀ tí wọ́n gbé àwọn national assembly wípé wọ́n fẹ́ ṣe lẹ́tọ̀ọ́ kọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ obìnrin táwọn supreme council for sharia ọlọ́run kó bá san wọ́n rẹ̀sẹ̀ rẹ̀ tí wọ́n dìde náà pé rárá o ẹ má kó bá wa àkóbẹ̀yìn tí wọ́n ti kọ́kọ́ kó bá wa nàìjíríà ìlú ọlọ́rọ̀ ni ìlú ọlọ́rọ̀ ìlú olóyin ìlú ọlọ́rọ̀ ni àkóbá tí wọ́n kó bá wa ń gba festac head of state wa àgbà náà tó ní owó kọ́ ni problem òun bóun sì náà ni wọ́n sì wá bá ìpìtò ṣe festac kó gbogbo àwọn olóòtú àgbáyé jọ ọlọ́run bá wa ṣe nínú àánú ọlọ́run bá subhanahu wa ta'ala fẹ́ẹ́sítà kò sí ìwáyé tí wọ́n fi overthrow rẹ̀ tibutala Muhammad ọlọ́run kó bá a kẹ́ ẹ tibu gbàjọba wọ́n tó gbàjọba kò pẹ́ tí àwọn kàtà kan tó fi wá pa nígbà tó bá ẹjọ́ gbàjọba ó ti bẹ̀rẹ̀ tẹ̀lé tó fẹ́ẹ́sítà kì í lọ́dún nínú àánú ọlọ́run ọba ọlọ́run ní kóun ṣe tó tiwọn the first tí wọ́n ṣe ló pe àwọn olóòtú àgbáyé wọ́n kọ́ àwọn olóògbé àbáyé ní kó bá wa dùn fún irú ọ̀nà àwọn ilé náà fẹ́ dálẹ̀ tí wọ́n sọ pé amẹ́ríkà ní kí wọ́n ṣe atbq òfin pè ló pé wọ́n fẹ́ káwọn ọkùnrin máa fẹ́ ọkùnrin kó wọ́n ti lé tán kóbìnrin máa fẹ́ obìnrin ẹ bá bá wọn fara máa o àfara máa nàìjíríà ọba àjọ bó ṣe lé tó yẹn ó ní abomination èèwọ̀ ní ọkùnrin òfin ọkùnrin nàìjíríà ó di wa wọ́n ní àwọn òyìnyá wa lónìí ọba Gambia ó ní ẹgbẹ́ fún àwọn olùgbà àwọn ọ̀fẹ́ lónìí àánú tọ́lọ́mọba là ń fẹ́ ó di wa gbogbo wa náà faramọ́ Nàìjíríà kó o ti kọkùnrin máa fẹ́ ọkùnrin ọkùnrin máa fẹ́ obìnrin kí obìnrin ó ti máa lọ́kọ tí ìṣeré àgbékalẹ̀ ni ìlú Islam dẹ̀ ni wọ́n máa pé Nàìjíríà is a kini secular country Nàìjíríà is not secular Nàìjíríà is a multi-purpose a multi-religious country Nigeria is a multi-religious country ìlú ta lẹ́sìn kí ló fà á táwọn president wa fẹ́ búra tọ́jú mùsùlùmí ní kí ló fi búra Quran tọ́gbẹ́ sẹ́kùlà ní kò Quran búra tọ́gbẹ́ christian ní kí ló fi búra yóò dájú àti Nigeria is a multi-religious country not secular country àwọn ti kọ́ ní ah, mùsùlùmí ẹ̀sàdúrà wọ́n ní ẹ̀yẹ tí ẹ̀sìn mùsùlùmí ẹ̀yẹ mẹ́sàdúrà. ó bí wa ìlú tó lọ́sìn ní nàìjíríà alẹ́ ń fẹ́ sinmi ní ọba agbára wa kọ́nà wọn wà pẹ̀lú wa gbogbo wa tó máa gbé ó gbé wa nípa pété máa àfẹ́ kóbìnrin máa fi obìnrin àfẹ́ ọkùnrin kó máa fi obìnrin obìnrin náà máa ọkùnrin nàìjíríà mi àwọn lute the cat king torí. ìyà ni ó padà gbẹ̀yìn ìtakùtọ̀ lọ́ọ̀bà ọlọ́run iná láàá láàyò ká yìí rùmọ̀ àbíká òmù àwọn kan ní inú ìjẹ̀rọ ara wà ní nàìjíríà yẹn tẹ̀lé sẹ́kọ̀ àwọn èèyàn ẹ̀rọ ìdílé àrọ̀ ẹ̀rí mo mọ àwọn ọdọ pé gba Ramadan báyìí tó bá di ìjọ Idul Fitr right wọn fi yọ zakat al-fitr tàbí tó bẹ̀rẹ̀ nìyí ṣé wá nídìí wá ní. ó di ewa ọlọ́wọ́ fi àjẹwà ọlọ́wọ́ ní inna Allaha la yughayyiru ma bi àwọn nǹkan mi wà ara yughayyiru ma bi àǹfà àti jọ tó wà ní ìdára táwọn bá taburú máa gbàgbọ́ fún wọn. tó wà ní òmìnira bá a wa

Gracias. rùbùbíyà rẹ̀ iṣẹ́ rẹ̀ fún wa ní uwa lẹ́bi yorì bulbẹ́rkọ ọlọ́wọ́ bá ní fi etí máa yín tí wọ́n fẹ́ rọ àìrọ̀ wọn rí tìmọ́ tí wọ́n fẹ́ bóde ọba ti ẹ̀gbọ́ bí ara ń san yóò rí tìmọ́ bí afọ́jú ọba ti rí tìmọ́ yóò bọ́ sí ara ń san ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ ní khawfan wa tama'a yóò máa jẹ́ ẹ̀rù káwọn tó wà lórí ìrìn àjùmọ̀ ẹ̀já ti máa lọ kí gbogbo bàbá lójú ọ̀nà o tó ti máa jẹ́ tama'a yóò dùnú nǹkan ìdùnnú fáwọn tí wọ́n dáko òjò fẹ́ rọ̀ ní ọmọ ìrànà ni òjò ń ṣe olùsàábẹ ọlọ́ọ̀bà sèkọ́l ẹ̀sùn òjò tó ti kú lọ ọlọ́ọ̀bà ní ètùká yóò rà rọ̀dù fún yín olùsàbí ọ̀rọ̀ àdó bíi hamdihi ọlọ́ọ̀bà ní ara tí ń sẹ́yìn àfọ̀mọ́ ọlọ́ọ̀ ní ti ń tọ́pẹ́ fọlọ́ọ̀bà wal malaikatu min ìbẹ̀rù ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba yìí subhanahu wa ta'ala wa yursilu sawa'ik ọlọ́ọ̀ ní rán àwọn ará ó di kẹ̀yọ̀sílù bí àmà fi pàwọn tó bá fẹ́rẹ́ ó sì sọ̀rọ̀ káwọn tó ọba dọ́rọ̀ bí bínú sí wọn ni pé wọ́n mọ̀ òótọ́ wọn tẹ̀lé àwọn Yahudi dọ́rọ̀ bí bínú sí wọn ni pé wọ́n mọ̀ òótọ́ wọn tẹ̀lé ọlọ́ọ̀bà wọ́n sì wáyé tó bínú sí ọlọ́ọ̀bà àwọn Yahudi wọ́n wá bá nàbí wa Muhammad wọ́n ní yá Muhammad wọ́n ní gbogbo yá Rasulullah wọ́n ní yá Muhammad wọ́n Muhammad a ní béèrè mẹ́rin àbí tàbí béèrè tọ́ba lè dá wa lóhùn béèrè mẹ́rin yìí àgbàkú ti ọlọ́ọ̀bà ni wọn oníbèrè márùn ni wọn ní aníbèrè mẹ́rin àbí márùn tàbá béèrè tàbá béèrè tó bá dára lóhùn àgbàkú ti ọlọ́ọ̀bà ni wọn. àmì bisimilá ẹ béèrè àdéhùn tí a ti ní àgbàkú ti ọlọ́ọ̀bà ni wọn ní kí ni àmì àlẹ́bí ọlọ́ọ̀bà kí ni àmì ìṣiṣẹ́ ọlọ́ọ̀bà bá àlẹ́bí ọlọ́ọ̀bà àlẹ́bí ni ẹ̀rí simple ọlọ́run bá bíbí hàn wípé àmì ànábì ọlọ́run bá ní pé ojú wọn ní máa ń sùn ẹ̀mí wo sùn ànábì ọlọ́run bá bá dùgbò lọ́la ẹ̀ ó lè dìgbò ẹ̀ ànábì rẹ̀ sùn wọ́n ní wọ́n láì ọdún lọ́la ọ̀sán ọdún lọ́la ọ̀sán wọ́n ní tó ọdún máa tù ara ti máa sẹ́yìn dandan ara ti máa sẹ́yìn kí ni ìtumọ̀ rẹ̀ ànábì ni màláìkà ní sàfọ̀mọ́ fọ́nà ọba lẹ́yìn sọ bàbá pé ó ní wòlùsọ́bì ráàdù bí hàmdì àfọ̀mánì ráàd àránṣán ti fún gbọ́gbọ́lọ́wà ọmọlá ikàtú mìíràn kìrìfẹ́ẹ̀tì àwọn màláìkà ní ìpáyà ló ń ṣe àfọ̀mọ́fọ́lọ́wà ah! àwọn ìyàwó ni wọ́n mọ̀ tọ́ ní tọ́lọ̀ ní ìjọba tó wọ̀ tẹ́lẹ̀ òtọ́ ni wọ́n ni tó number two number three tọkùnrin àti obìnrin bá súnmọ́ ra wọn bóò ní ti máa di pé ọmọkùnrin mi léyìí bóò máa ṣe pé bọ́ obìnrin mi léyìí ìwé léyìí ọlọ́run bá ti kọ́ wa tọkùnrin àti obìnrin bá súnmọ́ ra wọn tí àtọ ọkùnrin bá kọ́ jáde sínú àkùnlùkẹ́ ọkọ ìyàwó kí kẹ́yìn ìyàwó tó lọ́gbà ọkùnrin ọmọ náà jẹ sàgbé ẹ̀yìn lọ́kọ́ wá sàgbóbìnrin lọ́kọ́kọ́ bìí tí àyà rẹ̀ kọ́kọ́ obìnrin náà wà ah, kò sí ìlú bẹ̀rẹ̀ kò sí èmi níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àbí wọ́n lè tó ìwọ Muhammad sallallahu alaihi wa sallam ta lọ́rẹ́ rẹ̀ náà màláìka ẹgbẹ́ mú wá ìwà fún yahoo yahoo jìbìrìlì fún mi wá yìí gbogbo ànábì ọlọ́run ló àwọn ọmọ ní ìta ti túká ní o jẹ́ pé ní káyílà ti máa ń ṣe àzìkì ni àmọ́ jìbìrì lọ tó pe ọ̀tá wa ni onímọ̀ ń pàlú rẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn náà ti mọ̀ pé jìbìrì ni wọ́n mú wa gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀bà òṣìṣẹ́ tọ́lọ̀ máa rántí wọn náà ni inú àwọn mọ̀lẹ́kà ní kíni jìbìrì wọn dápẹ́ bí káyìlá máa rọ́jò kẹ́ máa àbágbọ̀gbọ́ àmọ́ ti eh, jìbìrì lọ yà àgbọ̀gbọ́ wọ́n sọ

wọn ò ní fújà lórí tí wọ́n ṣe wọn ò ní fújà lórí tí wọ́n ṣe gbogbo tó ń ṣe ìfẹ́ nù ni lórí làwọn bídà àwọn ni wọ́n lọ dọ̀ọ̀lì wọ́n sọ pé kúlù bídà àti dọ̀láàlà ẹni kó bá ara mu wọ́n lọ dọ̀ọ̀lì dọ̀láàlà ni ọlọ́mọṣẹ́ wálé ni àná tó wọ́n bàbá tó mú tó dákun mọ́ ti ju ọmọ ènìyàn táwọn fi tẹ̀lé òtọ́ ìwọ́n tó ń tẹ̀sìn láì lẹ́rìí ọ̀rọ̀ ẹnìkan ọ̀la tẹ̀sí bẹ́ẹ̀ náà ṣe mẹ́nu ramadan kọ́ ọ̀ ká síra níbi síra mi every ramadan Jibril ma wá sọ́dọ̀ mi sẹ́lẹ̀ wọ́n jọ ka Quran látò kedele every night ọlọ́run ti bá wa night làwọn náà ṣe ti tafsir tiwa náà nígbà kọ́lọ́ fún wa ṣe kóńgẹ́ sunna níbi wa Muhammad sọ̀rọ̀ kò sígbà tí yóò lè ṣe àmọ́kẹ́yẹ sí lálẹ́ yẹn ló fi dáa jù ọlọ́run mọ́tà fọ̀rọ̀ yìí ọlọ́run kó sáà ní wàlá èyí tí a tọ́ sọ́tún dédé ọlọ́run kó káàdì fún ọlọ́ba ìtọ́jọ́ ní six nígbà fúrẹ́jì ọlọ́ba níta ti dúró lálẹ́ yìí ọlọ́ àkọ́ àánú kẹrí nígbà àgbà fún ọlọ́sẹ̀ fún ọlọ́ba subhanaka allahumma bi hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله láti máa gbìyànjú láti máa ṣe fi sẹ́bìlì àpétò yìí alájà wa ọmọ bẹ́ńdáwá ọlọ́gbà àti ọmọ náà lẹ́sàn-án rẹ̀ ó fún wa ní fifty thousand naira ọlọ́gbà àti lẹ́sàn-án rẹ̀ ìjáyà ó fún wa ní five thousand naira ibrahim abubakar ó fún wa ní twenty thousand naira lukman adéwálé ó fún wa ní two thousand naira ó di ẹgbẹ́ ìkítò yìí dúró dákòtò tó lọ́wọ́ ọlọ́run kó wa ti gbogbo àwọn tó wọ́n ti lè tún díẹ̀ sàn yìí di Ibrahim Abubakar fún wa ní twenty thousand Lukman Adéwálé fún wa ní two thousand Mama Banawa fún wa ní fifty thousand Ìdáyà fún wa ní five thousand naira ọlọ́run sọ gbogbo wọn lẹ́sìn rẹ̀ ọlọ́run kareem Karim ọlọ́run sọ wọn lẹ́sìn rẹ̀ ìdáwọn náà bàfẹ́ sabilillah káwọn náà máa dákun ọlọ́run sọ wọn lẹ́sìn rẹ̀ náà ẹni tó bá níbi èrè bèrè tó bá fi wá dáhùn insha

bí irun ìṣe sọ̀rọ̀ lórí wọn bẹ́ẹ̀ làwọn ilé sọ̀rọ̀ lórí wọn àwọn afárá jòmìjòkì tán ní ẹlẹ́ máa gbà wẹ̀ tí wọ́n ti kótó mọ́dà wọn lóhùn màmá wa sẹ́yìn Aisha radiyallahu anha àlẹ́ sọ pé ibi tẹ́ ẹ bá ń gbà wẹ̀ ẹgbẹ́ ìkírun ẹ sì gbà wẹ̀ tẹ́ ẹ bá ń sinmi tẹ́ ẹ bá ń sẹ́kù bẹ́ẹ̀ ni obìnrin tó pé ó sì ẹ̀bí mẹ́rin tẹ́jà jáde là ní fáàsì irú obìnrin bẹ́ẹ̀ yóò kà àwọn ọjọ́ tó wà fi ṣe nǹkan oṣù yẹn àbáwọn ọjọ́ tó fi ṣe nífàtì yóò wá sàpàdà lẹ́yìn Ramadan ó ti yé wa Allahu ta'ala a'lam náà. Ẹni tí ó ń gbé gbàgbé kọ̀sẹ́ lọ́wọ́ ọba àmọ́ tí ń ṣe ọ̀dà obìnrin tí ń lo àwọn tablet inú Ramadan ọ̀pọ̀lọpọ̀ náà máa lò tó lọ sí hajj kí kò bá diwọ́ hajj iṣẹ́ àwọn hajj it's a natural something ètò ọlọ́ọ̀bà sílẹ̀ kò ní dílálẹ̀ rẹ̀ kù sílẹ̀ kọ́ wá nítorí pé ọlọ́ọ̀bà kó sànù wá ó lè yíwọ́ ó lè yíwọ́ so the best thing gbé sílẹ̀ kọ́ wá naturally tó bá èyí tó bá lè gbà tó bá lẹ́yìn Ramadan tó bá dá ọ̀sán padà èyí tó bá lè gbà tó bá dé Ramadan. kọ́ san ètò olùkùnrin rẹ̀ padà bẹ́ẹ̀ ni àwọn tó ń lọ sí hajj náà tó ń ṣe wọ́n bẹ̀rẹ̀ bàbá wa sheik abdulaziz bùnbà samaati sheikh abba oníkọ̀dá kó máa lògùn yẹn kò sí kéjẹ́ tẹ̀mí àmọ́ kọ̀dá tó kó lè yíwọ́ gbogbo nǹkan bá mu tó kọ́ wọ́n obìnrin bẹ́ẹ̀ kó má lo oògùn kankan kó fi ẹ̀jẹ̀ rẹ̀ nẹ́tẹ̀rà tó dábòbìnrin ó

ṣé obìnrin lè lo àwọn. ẹnì pẹ̀lú sí ìlọrin ẹ̀sẹ̀ rẹ̀ kó lọ́kọ̀ mọ́sí inú àwẹ̀ kó tọ́tù kó tọ́jú kó tún wẹ̀mí tí ìbá ti inú àwẹ̀ rẹ̀ kọ́ yẹ kó bìbẹ́ lọ. àǹfààní ìjáàbù àti nìkọ́ọ̀mù tí wàá bá ti inú àwẹ̀ ẹ̀sẹ̀ lórí ẹ̀sẹ̀ nìyẹn tí wàá ti fọ́kọ rẹ̀ lọ́wọ́ alẹ́ fine àmọ́ lọ́sàn-án àwẹ̀ tí wàá ju kóbọ́kọ rẹ̀ lọ́bi rọ́ọ̀lù ọ̀daràn òun náà ọkọ̀ rẹ̀ náà dára wọ́n sàkàfàrà ó di tó sì fà á yẹn ló fà kó má kó tí ọ̀dà bá ọkọ̀ rẹ̀ ó ti yé ọ̀la òtí ara rẹ̀. nǹkan ẹ̀ wá yóò san àwẹ̀ ẹ̀yọkàn padà ó ti bí ẹni tó kó sùn tó jí torí pé nǹkan dà tó yóò lè yẹ kó tó kí o kó tó gbà nígbà tí kìtìkì mọ̀ mọ́mọ́ ni yóò lè yẹ ìjẹ́lẹ́bà kó tó kí bẹ́ẹ̀ tó sunu Ramadan lọ́sàn-án tó wá dà nǹkan sára àwẹ̀ yẹn ti já àwẹ̀ ọjọ́ yẹn ti já kò sì gbọdọ̀ jẹ ọmọ tí ó fi sínú tó gbogbo yẹn fi sínú tó bá dẹ̀yìn àwẹ̀ ẹyọ kan yọ àtẹ̀pàlà àwọn tó yẹ pé ọmọ mọ mọ́yàwó ẹ̀yìn ilé yìí yọ san àwẹ̀ oṣù méjì lera wọn ní kò sàn kọ́sẹ̀ àtẹ̀pàlà torí kìsìlá sani wẹ́sìn yẹn wá òun lè máa ti máa pé òun lálẹ́ àwọn ọmọ yẹn lálẹ́ ni wọ́n gbà pé àtúbájáde lára yẹn àwọ̀ yẹn ti ní kọ́mọ́nù ó di kọ́ gbá àwẹ̀ kan yẹn padà nítorí yẹn nù ọlọ́mọdé àlọ́. tọ́ka tọ́ka pé olùdá nǹkan ọmọkùnrin sára ọ̀wá rántí àbíkọ́ kò tiẹ̀ lọ́là rárá kọ́ san àwẹ̀ kan yẹn padà ìjáde àtọ̀ yẹn ó fi hàn pé. olùkọ́lọ̀ làbí kó mọ ọ̀nà tí wọn ètò sèfù náà nígbà kí ni kọ́ gbàwé ẹ̀rọ kan padà ó di ìwà tó rí dáadé always anabi muhammad sọlọ ń dá dá máa yàrá ibú ká ilé máa ra yàrá ibú ntọ́ ń ti dá ó ti ń sin fílẹ̀ kọlọ́bì tó ń ti dá ó ti ń nígbà tí ń ah, ti ká kò ti sáyé pé àtọ ọkọ ẹni wọn gbà pẹ̀lú ẹni tó bẹ̀rẹ̀ ẹni wọn gbé sínú ààyè kan àwọn afẹ́ àti kò sábúrú mẹ́ ẹni tó gbé àtọ ni gbà ìdílé ìdílé gbé àtọ ọkọ ni wọ́n gbà wọ́n lè gba ẹni obìnrin yẹn ni wọ́n á nọ́tọ̀ rẹ̀ ojú tọkọ tìyàwó náà ni kó o tẹ̀lé àfojì ọdún ọlọ́ọ̀bà àmọ́ pé àtọ ọkùnrin ọlọ́kùnrin fẹ́ àtọ rẹ̀ o kò lágbára tó wá ń gbá gba àtọ ọkùnrin ọlọ́kùnrin kọ́ bá ṣe rí àná ilé ẹ̀kọ́ ti fìdí náà ó di nà ibi ìgbà tí náà ọ̀gá mi mi ò mọ ń pa rẹ̀ síbẹ̀ síbẹ̀ lọ àmọ́ pé àtọ látọ̀ ni wọ́n mi síbẹ̀ ìdílé yìí náà kò bá ṣe rí àná ọmọ ọlọ́mọ ń gbé fáyìn yẹn Sayyida Aisha radiyallahu anha kò bímọ ànábì ẹbí fẹrẹ dójú ẹ wọn bí wọn pe ànábì tààrà ẹbí fẹrẹ jùlọ ànábì ẹbí fún mi Aisha ni wọn ní lẹ́yìn náà tani wọn ní lẹ́yìn náà bàbá rẹ yìí Abubakar Siddiq kò bíbò ọkọ rẹ bí ma fún ànábì sàlẹ wọn ti yẹ yín kó ṣe rí nìyí ọlọmọsá àfọlọ yìí wà lọba tí ọba bí ma kéde pé ilé ìnìkan kó máa lè tẹ bọ gbàfọlọ ọba mi ẹnitọ́ Siddiq kọ́ ni Aisha bá Siddiq kọ́ ipò tó tẹ̀lé pé àwọn ẹ̀nẹ́bí ọlọ́ba ni màmá wa tẹ́ ìdá ìṣàdé àlákò bímọ ó di wa bó ṣe rí nìyẹn ọlọ́run kó sàánù nìkan wa ẹgbẹ́ àtọ́sọ ṣe déédéé ọlọ́run kọ́ àdéhùn fún ọlọ́ba nítorí jẹ́ mistake nígbà àforíjì ọlọ́ba sàánù wa láyà tá kíyàmá mọ́bí sí wa láyà tá kíyàmá subhanaka Allahumma wa bihamdika ashhadu an la